ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد adáwọ̀pẹ́ fún ọlọ́mọba allah àtọrọ asọ́látò fún anábọ̀wà muhammad sallallahu alayhi wa sallam a tún máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ látinú alkùrán karim látinú sóràtú tọ́ha aya ìkàyẹ̀rin أعوذ بالله من الشيطان الرجيم تنزيلا ممن خلق الأرض والسماوات العلا الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى ní ọ̀sẹ̀ tí ó kọjá aṣàlàyé fúnra wa ọ̀rọ̀ tó ń sọ fún anábúwa muhammad sallallahu alayhi wa sallam ipe ma anzalna alayka alquran litashqa ìrẹ́ muhammad dájúdájú àwọn ọlọ́mọba àṣọ alquran yìí kalẹ̀ fún ẹ litashqa nítorí kó lè bá aṣorí ibú pẹ̀lú ẹ illa tazkiratan liman tí ó bá kí ń ṣe wípé kó máa jẹ́ ìrántí fún ẹni tí ó bá payọ ọlọ́run ọba aṣàlàyé fúnra wa wípé ta bá rí èèyàn tí ó ń ṣe àkólé kan alkùránù kẹrin lẹni tó ń ka alákàtúnkà bákan náà tó ń gbìyànjú àti máa tẹ̀lé in tó ń bẹnu rẹ̀ ní àdìọ́kan ni tó dẹ̀ mú tó ń bẹnu rẹ̀ lò ní àwọn nǹkan tó yẹ ká ṣe níṣẹ́ eléyìí àmì ìpayọ̀ ọlọ́run ọba ni. Eléyìí, àmì ìpáyọ̀ ọlọ́run ọba òun ni kéèyàn ní àkọlé kan fún alukoran alkarim àmì ìpáyọ̀ ọlọ́run ọba òun ni kéèyàn máa lu tó ń bẹ nínú alukoran alkarim àmì ìpáyọ̀ ọlọ́run ọba òun náà ni wípé kéèyàn di àdìọ́kàn tó ń bẹ nínú alukoran alkarim eléyìí ni tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó torí ẹ̀sùn alukoran alkarim kalẹ̀ kò ṣe pé kí anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam kó lè bá aṣọ kí ayé lè bá nira fún kò ń ṣe torí ẹ̀ bó tiẹ̀ jẹ́ pé àwọn nǹkan kan lè fẹ́ lé díẹ̀ torí wípé ẹni tó ń tẹ̀lé àṣẹ ọlọ́run ọba yóò mọ rí ṣe má ṣe ẹni tó ń tẹ̀lé àṣẹ ọlọ́run ayé lọ́dọ̀ títí ẹ̀ bí aljanna ló ṣe rí torí pé yóò rí pé òun free kò sí nǹkan kan tó dé òun ṣùgbọ́n mùsùlùmí tó ṣe yí pé ó juwọ́jú sẹ́lẹ̀ fún ọlọ́run tó dàbí ẹni pé nǹkan dé tó bá dijọ́ ń gbé ní alkiyama eléyìí yóò máa jẹ́ dáadáa fún yóò máa jẹ́ oríire fún ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala yóò fi aljanna yóò fi san lẹ́sàn yàtọ̀ sí ẹni tó rí rẹ̀ lẹ́ni tó ní fírídọ́ọ̀mù láyé tó ń lè ṣe tó wù ú tó bá dijọ́ ń gbé ní alkiyama irú èèyàn bẹ́ẹ̀ yóò bá ìyà pàdé yóò bá ìbínú ọlọ́wọ́n ọba pàdé bákan náà yóò wọ náà ọlọ́mọba subhanahu wa ta'ala àwọn afẹ́sìn wọn tún ṣàlàyé fún wa pé ọlọ́mọba ń gbà tó ní ma anzalna alayka al-Qur'ana litashqa àwọn ọlọ́mọba sọ al-Qur'an yìí kalẹ̀ fún ẹ litashqa nítorí pé kó lè bá ṣe wàhálà ṣe jù ẹlòmíì yóò wù pé kí àwọn èèyàn kí wọ́n gba òdodo tó ń sọ yóò wá ṣe gbogbo wàhálà lórí eléyìí ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní àṣọ alukur'ani kalẹ̀ fún ẹ nítorí eléyìí náà òun ló fi jẹ́ pé anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ṣe ìgbìyànjú kí àwọn èèyàn bíi ọ̀nkù rẹ̀ kan lè àgbà islam ìyẹn ọ̀nkù rẹ̀ tí a sí abu talib pẹ̀lú gbogbo ìgbìyànjú yìí náà bàbá ikú ní kẹfìrí ni ó ba anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ba nu jẹ́ ipi ẹni tó gbìyànjú fóun tó dúró tì ń yìí ó wá jáde láyé lẹ́ni tó ṣe kókó ń kéfèrè ṣùgbọ́n ọlọ́wọ́n bá jẹ́ kámọ̀ wípé ìnákàlẹ̀ tahadiman hababta ìrẹ́ muhammad ò lè fẹ́ ni tó bá nífẹ̀ẹ́ ò lè fi mọ̀nà wàlákínà lahadiman yasha' ọlọ́wọ́n ọba ní fẹni tó bá ń bẹ nínú èròǹgbà rẹ̀ láti fi mọ̀nà òun ní fi mọ̀nà wọ́n lè nífẹ̀ẹ́ yẹn kan kó o kó ṣe dáadáa fún ẹ ẹnìyẹn ṣe báyìí báyìí báyìí torí ẹ wọ́n fẹ́ kí ẹni yìí nìkan máa bẹ lórí ọ̀nà mọ́ o fẹ́ kó jẹ́ ẹni tí ó rí ìmọ̀nà látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n tí yóò bá sínú èròǹgbà ọlọ́wọ́n ọba tí yóò tí ó sí nínú ìmọ̀ ọlọ́run ọba subhana wa ta'ala kò sí wàhálà tó ṣe pé ó ṣe tó ṣe pé yóò mú ẹnìyẹn tí ó mú mọ̀nà títí ẹni pé kí wọ́n ti jíṣẹ́ fún àwọn èèyàn wọ́n wá gba wọn gbá fìyẹ́lẹ̀ ìyẹn bẹ láàrin wọn àtọ́lọ́wọ́n ọba subhana wa ta'ala ṣùgbọ́n tá fi rán wọn níṣẹ́ ó gbọ́dọ̀ jẹ sọ àṣọ alukur'ani yìí kalẹ̀ fún ẹ pé kó o lè ṣe wàhálà pé kí àwọn èèyàn lè bá gba ètò bẹnu rẹ̀ ní túláàsì rárá ọlọ́wọ́n bá ní lásìtà aléyìn bí mọ̀sọ́ ìtìrì òun ṣe ni tí ó kọ̀m̀pẹ́lì àwọn èèyàn láti gbà á tó ló jẹ́ pé nínú islam à ń fọ́ọ̀sì yẹn wọnú islam ẹni tó bá gba islam fa ahlan wa sahlan tó báyìí ló ń wo gba islam ó kú ó kọ ọlọ́wọ́n subhanahu wa ta'ala ṣùgbọ́n ká ní àáfipá mú yẹn wọnú ìsìláàmù rárá kò sínú ẹ̀sìn ànábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ẹni tó bá kàn jẹ́ pé wọnú ìsìláàmù tó fẹ́ jáde ń bẹ́ẹ̀ èyí wo ni tí ẹ̀sìn lélẹ́ lórí ṣùgbọ́n kémi ìwọnú ìsìláàmù rárá láti pilẹ̀ ó kò kọ́ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala so kó wá ló ṣe wàhálà nítorí pé kí àwọn èèyàn lè ba gbà gbogbo ọ̀nà tí wọ́n bá gbà tó bá wàrántì wípé kó compromise yìí torí àmọ́yé ẹlòmíì náà nú àwọn àfá tó ṣe pé yóò wo pé torí pé tó ń sọ òun fẹ́ káwọn èèyàn gbà ó ṣe tán àti mú gbogbo compromise wá irú ẹni bí ó ṣe yẹn kankan rẹ̀ ló ń ṣe àwọn èèyàn tó ṣe pé òun wo pé kí wọ́n gba islam àbí òun wo wípé kán lè ba àgbà tó ń sọ tó bá compromise tán wọ́n lè padà mọ́ gbà wọn lọ jẹ́ pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ fún anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam igbe abasa wa tawalla ja'ul a'ma wa ma yudrika la'allahu yazakka wa yadhakkaru fatanfa'u dhikra ọlọ́run nígbà tí afọ́jú tó wá bá afọ́jú yìí ti gba ìsìláàmù tẹ́lẹ̀ ṣùgbọ́n wà lékún ìmọ̀ ìgbà tó wá bá ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó bá ànábì lẹ́ni tó ṣe pé ń ṣe wáàsí fún àwọn àgbààgbà kùrẹ́ṣì kan tá sì jẹ́ kéfèrè anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó fẹ́ kí wọ́n gba islam ó wá ń bá wọn sọ̀rọ̀ bí ó ṣe ń wo òun rí bí ẹni pé ọ̀rọ̀ òun fẹ́ wọ̀ wọ́n lára ibẹ̀ ni arákùnrin lárúbáwá tó ń jẹ́ afọ́jú yìí ló wá bá anabiwa muhammad sallallahu alayhi wa sallam ya muhammad ìrẹ muhammad alimni mimma alamaka allah lára nǹkan bá kọ́ ẹ tó tún jẹ́ nǹkan mo tún fẹ́ gbọ́ èyí tó jẹ́ tuntun kí ni ìmọ̀ àlékún tó tún wá anábíwá muhammad sallallahu alaihi wasallam sallam ó fajúro nípa wípé wòlé léyìí àwọn tá à ń bá sọ̀rọ̀ yìí tírú àwọn léyìí bá gba islam ó ní dáadáa tí ó bá islam látàrẹ̀ ọlọ́mọba bá wí lórí rẹ̀ wípé abasa watawala ó fajúro bẹ́ẹ̀ ni ó yẹ́yìn padà kò kọbi ara sí arákùnrin tó ń béèrè ìbéèrè lọ́wọ́ rẹ̀ àǹjá olàámà ìgbà tí afọ́júdé wá bá torí pé afọ́júdé wá bá tó ń béèrè ń pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ ó kọ́yìn sí ó fàjúrù ọlọ́ni wa máa yóò dérí kalẹ̀ aláwọ̀ yazaka yazaka rufatanfa ọ̀díkọ̀rọ̀ ẹni yóò mọ̀ bóyá òun yóò jẹni tí ó gbà wáàsí tí wáàsí tó bá ṣe fún ó wúlò torí pé n tó pàtàkì jùlọ ni wípé ọ̀rọ̀ tí wọ́n bá sọ kó wúlò fún àwọn èèyàn àwòyà zakaru fatanfa àwòzíkọ̀rọ̀ amaman istagna fa antela otasọ́dà ẹni tó ṣe pé òun ò kọbi ara sí nǹkan tó ń sọ àwọn yóò ń lo gbájúmọ́ ló ń bá sọ̀rọ̀ ló fi jẹ́ pé ẹni tí ó bá ń ṣe wáàsí tájẹ́ tiẹ̀ gangan òun ni kí àwọn èèyàn ti ṣàǹfààní ìgbà mi ò lè jẹ́ pé èèyàn kan lòun ó mọ wo wípé tẹ́ni bá ṣàǹfààní pẹ̀lú tó ń sọ báyìí báyìí báyìí ni ó ṣẹlẹ̀ ní dáadáa fún àwọn mùsùlùmí fún islam ó lè jẹ́ pé kò sínú èròǹgbà ọlọ́wọ́n bá pé ẹni yẹ yóò ṣàǹfààní pẹ̀lú tó ń sọ ó lè jẹ́ pé nǹkan tó ń bẹnú àkọ́lé ọlọ́wọ́n ọba tó ń bẹnú mọ́ ọlọ́wọ́n ọba ni pé lágbájá ọmọ lágbájá tó ń ṣe wàhálà lé lórí kò ní gba títí ẹ kò ní gbọ́rọ̀ tó ń sọ yóò máa takò ọ̀rọ̀ rẹ ni lọ́lọ́wọ́ bá fi ń sọ fún wa nẹ́bọ̀ muhammad sallallahu alaihi wasallam ìpè ma anzanna alayka alquran alquran yìí àwọn ọlọ́wọ́ bó sọ kalẹ̀ fún litashqa nítorí kó lè bá ṣe wàhálà ṣe jù lórí pé kí àwọn èèyàn kí wọ́n lè bá gbá ó dé pọ́ìntì kan débi pé tánàbí bá ṣe wá sí fún àwọn èèyàn tí àwọn èèyàn gún ní kúrò bẹ́ẹ̀ ànábì abanújẹ́ gan-an àjẹ́ nǹkan tí ó bà nú jẹ́ gan ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní òun banújẹ́ lórí wípé wọn àgbà tó ń sọ ó gbọ́dọ̀ banújẹ́ títí ẹni kí wọ́n sọ títí ẹ kọ́ epo kìíní ó bàjẹ́ dé lẹ́fù wípé ó máa wò pé aṣọ ń ṣe pé failure nìyẹn rárá ló jẹ́ pé àkí máàkì àáfà pẹ̀lú èèyàn mélòó ló gbà fún èèyàn mélòó ló ń tẹ̀lé torí pé tá a bá fẹ́ ṣe yẹn amẹ́yẹ anabi ọlọ́wọ́ bá la kakun fẹ́lẹ́ ọ kọ́nà bá kó sànù wọn bí àná torí gba anabi wa muhammad sallallahu alaihi wa sallam jẹ́ káwọn wípé ó ń bẹ́ nú àwọn anabi ọlọ́wọ́ bá ẹni tí ó wọ́ tó bá rí jọ́ngbé ní alikiyama tó ṣe pé yẹ kan náà ló gbà fún ẹlòmí èèyàn méjì kódà ẹlòmí ò léèyàn lẹ́yìn ó ṣe gbogbo wáàsí rẹ̀ kò réèyàn kan gbà fún anabi ọlọ́wọ́ bá dẹni ṣùgbọ́n tó pàtàkì ni wípé ìwọ wo in tó ń sọ ṣe ń tán ni ó sọ ló ń sọ má ẹ̀bó la ṣe fẹ́ dami lù ú káwọn yẹn lè bá gbà fún wa tó bá ti di pé ó ń ṣe yé òun ó ti ń jíṣẹ́ ní yàtọ̀ fún ṣe ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó ní tẹ̀nzílà mi mọ̀ nkọ́lákọ̀lá ọ̀dọ̀ wa sàmá wa ti lùlá alukur'ani ọlọ́wọ́n ọba tó dá ilẹ̀ àti sánmà tó ga jù òun ló sọ alukur'ani kalẹ̀ láfi sọ fúnra wa pé alukur'an kò ń ṣe ìwé tí mr a kọ àbí tí mr b kọ àbí tí àáfàá kan kọ àbí tí oníròyìn kan kọ tírọ ọlọ́run ọba tó dá ilẹ̀ tó dá sánmà ni ìgbàta bá pé ọlọ́run ọba ló dálẹ̀ ló dá sánmà òun náà ló dá wa ọ̀rọ̀ tó bá sọ bó la ṣe máa kọ̀m̀pìẹ̀ mọ́ ọ̀rọ̀ tí ẹ̀ẹ́dẹ́gbẹ́ wa tó bá sọ. So wọn ló jẹ́ pé lára àìlójútì àti àìbọ̀wọ̀ ọlọ́run ọba òun ni ká máa kóòtì aya alukur'ani fún yàn wípé ọlọ́run ọba sọ báyìí kí ẹ máa fún wọn lésì padà pé bọ́ọ̀tì báwa ṣe ń ṣe nílùú wa nù àìlójútì àti àìbọ̀wọ̀ ọlọ́run ọba ni torí wípé ọlọ́run ọba ló dẹ òun ló dá ilẹ̀ tó ń bẹ lórí ẹ̀ òun ló dá sánmọ̀ tó ṣe pé ó ń bẹ lókè rẹ̀ ó wá sọ tó sọ ó wá ń fi ọrọ tí ẹ̀dẹ́ ẹgbẹ́ rẹ tó sọ ẹgbẹ́ rẹ kóra wọn jọ wọn jọ àgírí pé nǹkan báyìí làwọn ó máa ṣe àbí kó wípé èèyàn kan ló se ṣe nǹkan kan nígbà tó ṣe náà wá òun náà tún ṣe tó ṣe yẹn náà wá òun náà tún ṣe tí yìí di tá ń pè láṣà àṣà tá a wá là ń ṣe àwárí ayé alukur'an kan tó gbá àṣà yẹn dànù wípé ẹ má ṣe ọ̀nà tí ò dání àwa ni rárá àṣà yẹn là á máa tẹ̀lé àìbọ̀wọ́ lọ́wọ́n bá àti àìlójútì ni wọn ló jẹ́ pé ẹni tó bá jẹ́ mùsùlùmí gidi tọ́lọ́mùbá bá ti sọ̀rọ̀ yóò juwọ́ ni ilé ìdọ́lọ́wọ́n bá fi sọ wípé ìnàmá kánà kọ́lẹ̀ mí ní ìnà ọ̀rọ̀ tí máa tẹnu àwọn mùmí ní jáde ìgbà kan bá kùn wọn lọ síbi ọ̀rọ̀ ọlọ́wọ́ bá lè yá kú mẹ́bẹ̀ iná hùn láti lè fi ṣe ìdájọ́ òun náà ni pé àyẹ̀ kúlù sẹ́mìnà wọn ni àti gbọ́ wa àtọ́ àná a lè juwọ́lẹ̀ fún àṣetán àti tẹ̀lé wa ó lá ikà òun mọ́fìlẹ̀ òun ọlọ́ni àwọn tí ó jèrè nù àwọn tí ó jèrè nù so kò ń ṣẹni tí ó jèrè lẹni tó ṣe pé wọ́n ń sọ fún pé ọlọ́run ọba sọ báyìí ó ní àwọn èèyàn wa ń sọ báyìí báwa ṣe máa ṣe nu èèyàn tó ń sọ fún pé ọlọ́run ọba sọ báyìí tó ń gbà dànù tó ní bá ṣe ń ṣe inú àṣà tiwa ni ó wá lóun wọnú mọ́ṣáláṣí òun wá kírun kó nírun torí pé ọ̀rọ̀ rẹ̀ ní ó mọ́ lórí ń ta àmọ̀ sí kúfrù òun náà ní ṣe kìfèrí pẹ̀lú ọlọ́run ọba ló fi jẹ́ pé ní tí ọlọ́run ọba subhanahu wa ta'ala bá fi lè sọ̀kalẹ̀ agbọ́dọ̀ gbà á bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ jiyàn pa rẹ̀ àgbọ̀rọ̀ ṣàtakò fún ìkan lára àwọn sàbí anábíwá muhammad sallallahu alaihi wasallam abdullahi bin umar rajallahu anhu àwọn èèyàn kan wá bá ń jọ kan àwọn ní kankan tiẹ̀ ti ṣẹlẹ̀ láwùjọ títí wá o àwọn kan ti dé ìsìn wọn láwọn ò nígbàgbọ́ nu tó ń jẹ́ kádàrà ó ní ẹ sọ fún wọn wípé kò sí tí wọ́n lè ná ní owó ọlọ́wọ́n bò ní gbà lọ́wọ́ wọn àfìgbà tí wọ́n bá tó nígbàgbọ́ nínú kádàrà kí la fẹ́ ló bí eléyìí òun ni pé lára pé kí nìyẹn ló ń wà kádàrà gbọ́ kò bá náwó jù bẹ́ẹ̀ lọ kó ṣe tọrẹ anú jù bẹ́ẹ̀ lọ kó ṣe sàrá jù bẹ́ẹ̀ lọ ọlọ́wọ́ bò nígbà lọ́wọ́ rẹ̀ torí pẹ́ni tó lóun ò gbà ń tán pé ń kádàrà gbọ́ ó ń takò ayé alukur'an tó pọ̀ jantirẹrẹ ọlọ́ni wa iná kúlẹ̀ ṣe ń kọ́lá náà ó bí kádàrà ọlọ́ni gbogbo nǹkan ọlọ́wọ́ bá dá pẹ̀lú kádàrà ìyàn kan wá ní ìsìláàmù tòun ìsìláàmù tí yóò sí kádàrà ń ni òun ò gba kádàrà gbọ́ ń tòun òun ò mọ kí wọn òun ò mọ gbawẹ́ òun ò mọ lọ ájú ṣùgbọ́n òun ò gba kádàrà gbọ́ ẹ̀bẹ́lómíà ní kò tiẹ̀ sí tó ń jẹ́jọ́ gbéde alkiyama ààrẹ ni tó péré ẹ̀ láàfáà tó ń sọ nínú tẹlifíṣàn táwọn èèyàn ń gbọ́ ipe náà téèyàn bá ti kú alkiyama tiẹ̀ ti dé náà kò sí bí ọjọ́ kan bẹ́ẹ̀ tó ṣe pé wọ́n gbọ́ adìde ṣùgbọ́n torí pé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn mẹ́sìn wọn wọ́n á jòkó síwájú yẹn bẹ́ẹ̀ tí wọ́n mọ gbọ́ nǹkan tó ń sọ tí wọ́n mọ tẹ̀lé tó ń sọ bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala za'ama alladhina kafaru alla yub'athu àwọn tí wọ́n jẹ́ kèfèrí wọn lọ́lọ́wọ́ bò ní gbá wọn dìde ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní kúl bala wa rabbi iye muhammad sọ fún wọn pé mo fi ọlọ́wọ́ bá mi búra latubasunna ọlọ́wọ́n ọba ó gbé yín dìde ní ti dandan dandan ni ọlọ́wọ́n ọba ó gbé yín dìde thumma latunabbauna bima amiltum ntí ń kálukú yín gbélé ayé rẹ̀ ṣe ọlọ́wọ́n ọba ó fún onírú rẹ̀ wa dhalika ala Allahi yasir eléyìí nǹkan tó dẹ̀ rọrùn fọlọ́wọ́n ọba ni máa wó pé ńgbà tí n bá ti kú tásímí tí mo ti tí mo ti ju tí mo ti kẹ fún so bóun náà ṣe fẹ́ gbé mi dìde irú ròrí tó ń wá sí ẹ lọ́pọlọ yẹn ni àwọn kèfèrí sọ fún anábọ́wá Muhammad sallallahu alaihi wa sallam ṣùgbọ́n ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala wa dhalika lillahi yasir eléyìí nǹkan tó rọrùn fún ọlọ́wọ́n bá ní kí la fẹ́ ló ń bí báyìí òun ni pé alukur'an kò ń ṣe tíra mi kò ń ṣe tíra tiẹ̀ tíra ọlọ́wọ́n bá tó dá sánmà subhanahu wa ta'ala wa ń ròyìn rẹ̀ ó ala al-arshi stawa ọba mo ló dá sánmà àtìlẹ̀ ọba tó ṣe gbóhun ló dá sánmà àti ilẹ̀ òun náà ni arrahman ọba àjọkẹ́ ayé ọba tó ṣe gbóhun náà ló ń kẹ́ gbogbo wa àtẹni tó sin ni àtẹni tí ó sin òun náà ló ń ṣèkẹ́ fún gbogbo wa náà máa ń sọ wípé ọlọ́run ọba rahman dunia òun lọ́ba tó ṣe gbóhun kẹ́ gbogbo wa láyé ẹni tó ṣe títí ẹ yóò fún ẹni tí ó ṣe títí ẹ yóò fún ẹni tí ó ṣe titi ẹ tọ́lọ́run ọba fún òun lè gbàtàn jẹ wípé ìlànà tó ń tọ́ da lọ́lọ́run ọba fi fóun ẹni tó ṣe pé ń ṣe titi ẹ tọrọ ọlọ́run ọba yé yóò wò pé ń tọ́lọ́run ọba tó fóun láyé yìí ìyẹn ò túmọ̀ sí pé ọlọ́run ọba ní ìkórira fóun ni bó tilẹ̀ wù kó kéré mọ́ sọlọ jẹ́ pé a gbọ́dọ̀ máa wọn bó o ní èèyàn bó o ló ṣe dá sí. Si pẹ̀lú ọrọ̀ tó kójọ gẹ́gẹ́ bí àwọn kẹta máa sọ fúnra wa kọ́ọ̀rù ó kó ọ̀pọ̀lọpọ̀ ọrọ̀ jọ tí ànábì musa alayhisalatu salam ò ní ní ọrọ̀ ayé ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí náà kọ́ọ̀rù ọ̀tọ̀ ọlọ́wọ́n ọba ni ọlọ́wọ́n bá dẹ̀ padà dojú tì í nígbà tó di pé ó ń fi ànábì musa alayhisalatu salam tó fi ń ṣe yẹ̀yẹ́ ọlọ́wọ́n ọba ni arrahman ọlọ́wọ́n ọba tó so alukur'ani kalẹ̀ ọlọ́wọ́ ọba tó ṣe póun náà ló dá sánmà àtilẹ̀ alẹ́lẹ́ arṣistawa òun náà ni ọba tó ṣe wípé ó ń bẹ lórí alẹ́ araṣi rẹ̀ arrahmanu alẹ́lẹ́ arṣistawa ọlọ́wọ́ ọba arrahman ó ń bẹ ní òkè alẹ́ araṣi rẹ̀ àdìọ́kàn tí ó rinlẹ̀ tó dẹ̀ jẹ́ àdìọ́kàn àwọn sàábíà nẹ́bọ̀wá muhammad sallallahu alaihi wa sallam tó jẹ́ àdìọ́kàn anábíwá muhammad sallallahu alayhi wa sallam àti àdìọ́kàn gbogbo onílàáká ìláyé ó ní pé ọlọ́run ọba ń bẹ lókè ọlọ́run ọba ó ń bẹ lókè eléyìí ni àdìọ́kàn tó lálàáfíà àdìọ́kàn tó ṣe pé ẹni tí ò bá gbà irú èèyàn bẹ́ẹ̀ kò ń ṣe mùsùlùmí irú èèyàn bẹ́ẹ̀ ti di kẹfẹ́rí kí a ní ọlọ́wọ́n ọba ò sí lókè ọlọ́wọ́n ọba ó ń bẹ lókè lórí àlàáràṣì lórí àlàáràṣì rẹ̀ àmọ́ iye àyà ló fi eléyìí rẹ̀ nú alukur'an bẹ́ẹ̀ ni àmọ́ iye àhàdíìsì ló fi eléyìí rí lẹ̀ ní tí àwọn ẹni ìṣíwájú wádẹ̀ dúró lé lórí ni ṣùgbọ́n ara wọn kan tí wọ́n fi ra wọn ti sí islam tọ́ni ọlọ́wọ́n bò sí lórí àlàáràṣì tọ́ni ọlọ́wọ́n bò sí lókè kámátì sọ wípé ó ń bẹ lórí kinní kan tí wọ́n ń pè ní àlàáràṣì àlàáràṣì òun ni throne so pé ọlọ́wọ́n bò sí lókè bọ́ọ̀lù ọlọ́wọ́n bá wà àwọn kan ní ọlọ́wọ́n bá ń bẹ ní gbogbo bikíbi àwọn kan ní kò sí nílẹ̀ kò sí lókè kò sí níwájú kò sí lẹ́yìn kò sí lọ́tún kò sí lálàáfíà bọ́wá ló wà ló fi jẹ́ pé rú àwọn èèyàn báyìí wọ́n ṣìnà àwọn tó ń sọ eléyìí náà àwọn tí wọ́n fira wọn ti sínú islam ni tí wọ́n ń pẹ̀rẹ̀ wọn ní mùsùlùmí so ló fi jẹ́ pé ẹlòmíì nu ẹni tó fira ẹ̀ ti sí ìmọ̀ ìyá arúgbó tó ń bẹ lórí àdìọ́kàn wípé ọlọ́run ọba ń bẹ lókè ó wúlò ju ẹlòmíì lọ níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala torí pé tẹ́ ẹ bá bèèrè lọ́wọ́ ẹ̀ arúgbó gan-an ìpé bọ̀rọ̀ lọ́wọ́ bá wà yóò lọ lọ́wọ́ bá ń bẹ lókè ni ṣùgbọ́n àwọn kan bí tí àwọn gbá rìsáàṣì wọn dé tí ìmọ̀ wọn dẹ̀ dé ó ní pé ọlọ́wọ́ bò sí lókè bó ló wà wọn lọ́wọ́ ń bẹ gbogbo ibikíbi náà ọlọ́wọ́n bá ń bẹ́ ń gbogbo bí kíbi ṣùgbọ́n pẹ̀lú ìmọ̀ rẹ̀ ni ìmọ̀ rẹ̀ rọ kíríkà gbogbo bí kíbi ṣùgbọ́n bo ni ọlọ́wọ́n ọba gẹ́gẹ́ wà ọlọ́wọ́n ọba ń bẹ lókè eléyìí ni àdìọ́kàn tí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó fẹ́ ká ní eléyìí dẹ̀ ni àdìọ́kàn tí anẹ́bọ̀wá muhammad sallallahu alayhi wa sallam tó fi kọ́ àwọn sahaba rẹ̀ ọlọ́wọ́n ọba ń bẹ lókè in his essence ní ti pàápàá ṣùgbọ́n ó ń bẹ ń gbogbo bíkíbi pẹ̀lú ìmọ̀ rẹ̀ ṣùgbọ́n àwọn kan gbà pé ọlọ́run bá ń bẹ ń gbogbo bíkíbi in his essence ní ti pàápàá irú àwọn ìta abáníkàfẹ́ làákàyè bá wọn sọ̀rọ̀ náà ìyẹn làákàyè tí àwọn ń pé táwọn ń pèpè sí pé làákàyè làwọn fi ń ro nǹkan ṣé ọlọ́run ọba ń bẹ nínú ilé ìgbẹ́ in his essence ọlọ́run ọba ń bẹ níbi àwọn nǹkan tó ṣe kó jẹ́ nǹkan ẹ̀gbin in his essence eléyìí ó tako làákàyè ṣùgbọ́n tá a bá ní ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó mọ gbogbo nǹkan ṣùgbọ́n bẹ́ẹ̀ ní òkè àlàáṣù rẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ fún wa nínú alukur'an pé arahmanu ala al'arshi stawa ọlọ́wọ́n ọba ń bẹ ní òkè àlàáṣì rẹ̀ tá a bá gbé eléyìí eléyìí ni àdìọ́ kan tó lálàáfíà ẹni tó ń sọ wípé ọlọ́wọ́n ọba sí lókè kò sí nílẹ̀ kò sí wájú kò sí lẹ́yìn kò sí lẹ́gbẹ̀ẹ́ kò sí lọ́tún tán bá níròyìn in tí ò sí kó lè ríròyìn jù bẹ́ẹ̀ náà lọ torí ta bá ní nǹkan ò sí lókè kò sí nsàlẹ̀ kò sí lẹ́gbẹ̀ẹ́ kò sí lọ́tún kò sí wájú kò sí lẹ́yìn ìtẹni tí a ń bá sọ̀rọ̀ ó ọgbọ́ yìí ni pé nǹkan yóò exist ìtẹni tá ń bá sọ̀rọ̀ ó ọgbọ́ yìí ni pé kò exist so àwọn yìí wọ́n láwọn ń sin lọ́hun ṣùgbọ́n ọlọ́hun tí wọ́n ń sìn ọlọ́hun ọba tí ò sí lókè tí ò sí sálẹ̀ kò sí lẹ́gbẹ̀ẹ́ kò sí lọ́tún kò sí wájú kò sí lẹ́yìn bí ẹni pé kò exist ni àwọn wọ̀nyí ni wọ́n kóra wọn sí wàhálà tí anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam tí ó kó àwọn sahaba sí wọ́n kóra wọn sínú wàhálà tó ṣe pé ìyá arúgbó tí ó mọ̀ kankan tí ó kẹ́sìn kankan ju wípé àdámọ́ rẹ̀ tí ó ti arúgbó kó rẹ̀ sí lọ so ló jẹ́ pé àwọn nǹkan mí ń bẹ tí àwọn èèyàn ń pè ní ìmọ̀ tí ó kì í ṣe ìmọ̀ kò ń ṣe ìmọ̀ ṣùgbọ́n tá a lè pé òun ni ká sọ pé ìmọ̀ àbí àánú ni ìkalára rẹ̀ ní ṣíwájú ó ní alẹ́ ilmu nukta ìmọ̀ ìmẹ̀sìn bíi pọ́ìntì báyìí náà ni kí àwọn ará sọ̀rọ̀ kó jẹ́ ṣókí tá àwọn ayé alukur'an bí anabi ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bó ṣe ń sọ fún wa táwo ahadith anabiwa muhammad sallallahu alaihi wa sallam àwọn nǹkan ṣókí ṣókí ṣókí ni alilmu nukutọ in tó ń jẹ́ ìmọ̀ pọ́ìntì ni kasara ha aljahilu ṣùgbọ́n àwọn aláìmọ̀ kan tán pẹ̀rẹ̀ àwọn ní onímọ̀ àwọn ni wọ́n sọ di nǹkan tó pọ̀ ẹ̀rẹ́ lómi nu wọn yóò kọ volumes ó lè ní twenty volumes ní kinní ó lè ní thirty volumes ló ń kọ tẹ bá wá sí nǹkan tó kọ tẹ bẹ̀rẹ̀ sí ní ka ẹ rí pàwọn pàǹtí ló pọ̀ nù ẹ̀ nǹkan nu wọn náà àwọn tí ó ti rinrú ìlànà yìí tẹ́lẹ̀ tó ṣe pé ó padà wá túbá tó wọ́n tí ó jáde láyé ó ní wàlámínà stefij min bá sínà túlà ọmọrínà ó ní gbogbo àwọn nǹkan tá a la kọ kalẹ̀ tá n pè research ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní àṣàǹfààní bí àwọn nǹkan wọ̀nyẹn siwa ń jẹ máàna fi qil wa qal níta kan sínú ẹ̀ náà ni pé wọ́n ní wọ́n pé ẹlòmíín nu wọn ó kàn lè jẹ́ pé yóò kàn máa ronú náà ni yóò máa ronú àwọn nǹkan tó ń ròyìn náà ni yóò máa kọ kalẹ̀ gẹ́gẹ́ bí mọ̀ a ní research tó ń ṣe lélẹ́yìí Bi kanu wọn Nigeria ń bí báyìí ní nǹkan bíi ninety six ó kọ tíra kan ó pè ní alghaibiyat àwọn ìmọ̀ kọ̀kọ̀ àwọn nǹkan tó jẹ́ nǹkan kọ̀kọ̀ lára àwọn nǹkan tó wá rí jìn bíi tíra yìí òun ni pé arúhù tí ọlọ́run ọba sọ nú alukur'an ó lé òun ní hydrogen anafsu tí ọlọ́run ọba sọ nú alukur'an ó ní òun ní oxygen in ti gbogbo èèyàn máa ń tán pè ní àrùhù in tán sí òun náà ni ẹ̀mí bẹ́ẹ̀ náà ni anafs in ti lárúbáwá mọ̀ sí òun nìyẹn wọ́n lè lò ó fún nǹkan míì bí kan lò fún agbára nínú èdè lárúbáwá ṣùgbọ́n gbàtọ́ náà bá ní yasalunaka ni ruh ní ó béèrè lọ́wọ́ rẹ̀ ànábì nípa àrùh ìyẹn ẹ̀mí kúlì ruh min amni rabbi ọlọ́run ní ànábì sọ fún wọn pé àrùh min amri rabbi lára àṣẹ ọlọ́run ọba ni wọ́n máa wù tí ìtumọ̀ ilẹ̀ ilmi ìlà kọlíìlà díẹ̀ nínú mọ̀ làwọn ọlọ́run ọba fún yín díẹ̀ nínú mọ̀ òní tí àwọn ọlọ́run ọba fún yín arákùnrin yìí gbà hydrogen mo wá béè lọ́wọ́ rẹ̀ mo nígbà tẹ́ ní rúù ní hydrogen àwọn scientist mamá ṣe ń dín pẹ̀lú hydrogen tó ṣe pé wọ́n lè gẹ́ẹ̀tì ẹ̀ para so tó bá ṣe yí pé bá lẹ́yìn ẹ tó bá ṣe pé hydrogen ni rúhù ó kan kán lè fi mí sí lára ẹ ó ní tán bá fi sí lára jihafu tana fúsi ò ní ṣiṣẹ́ mọ́ ó respiratory system pé kò ní ṣiṣẹ́ mọ́ so mo wá rẹ́rìn eléyìí ò kọ́ sínú tirẹ̀ àkọ́kọ́ òun ni wípé ìgbà tó sọ wípé ruhu ni hydrogen bolo ti rí mọ̀ yẹn ó kàn jòkó ń ronú náà ni. ó wá láti ronú tán yóò gbé kalẹ̀ tó wá gbé kalẹ̀ àwọn èèyàn tán tẹ̀lé yóò mọ́ mọ́ kó jẹ ìgbà tó wá ní jihadu tana fúso ní ṣiṣẹ́ mọ́ mo á béèrè rẹ̀ pé bó ló ṣe fẹ́ tú áyà àti ọlọ́run ọba sọ pé alunaka ni ruh wọ́n bá a béèrè lọ́wọ́ rẹ̀ ànábì ń pa ruh kò lè ruh min amri rabbi sọ fún wọn pé ruh ẹ̀mí min amri rabbi látà nínú àṣẹ ọlọ́run ọba mi wọ́n máa ń tí ìdúnnà lẹ́rìn mi là kọ́lí ìlà díẹ̀ nú mọ̀ náà fún yín ẹ ó ní táwọn àná yóò bá mọ̀ kò túmọ̀ sí pa òun lè mọ̀ èsì tó fọ̀ fún mi jọ ẹ̀ the next thing ni pé mo kàn kúrò níwájú ẹ̀ torí pé lè ó ti dẹni tó ṣe yí pé ó ń fi ẹ̀sìn ṣeré ó rẹ̀ ló ń kọ nǹkan lórí rẹ̀ kí mo fẹ́ ló ń belé o ni pé amáyé àwọn èèyàn tí wọ́n ń fira wọn ti síbi ìmọ̀ ìsọkúsọ ni tí wọ́n ń sọ jáde lẹ́nu àwọn nǹkan tó yàtọ̀ sí ti ọlọ́wọ́ bá sọ ní alukoran kẹrin tó yàtọ̀ sí tí anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam tó sọ fún wa ni wọ́n sọ wọn kàn dé láì lórí ọpọlọ wọn dẹ̀ mọ kọ àwọn nǹkan tó wù wọn wọn mọ kọ̀kọ́ kúkọ wọn làwọn nǹkan ìmọ̀ sọlọ́m jẹ́ pé àlẹ́ ilmu nọ́kítọ̀ ìmọ̀ pọ́ìntì ni kàfàrà ha aljahilu àwọn aláìmọ̀ kan tán pẹ̀rẹ̀ àwọn olónímọ̀ tán lójútì àwọn ni wọ́n sọ ọ́ di nǹkan tó ṣe púpọ̀ pọ́ìntì ni ìmẹ̀ ẹ̀sìn ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala sọ fún wa pé arrahman ala al-arshi istawa ọlọ́wọ́n ọba ọba arrahman ó ń bẹ ní òkè al-arashi rẹ̀ pọ́ìntì nìyẹn mùsùlùmí ó gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n káfẹ́ máa ṣe àwọn wàhálà tó ṣe pé tá a bá ní atoríbọ̀ a lè rí nǹkan ara ìfòsí ju pé kí ni a kò sí páńpẹ́ ṣètọ́nù eléyìí ló mú àwọn èèyàn kan máa sọ wípé ọlọ́wọ́n ọba ò sí lókè ọlọ́run ọba ó ń bẹ ní gbogbo ibikíbi ní ti pàápàá ṣùgbọ́n gẹ́gẹ́ bí n ta sọ fún ọlọ́run ọba ń bẹ lókè ní ti pàápàá ṣùgbọ́n ọlọ́run ọba ń bẹ ń gbogbo ibikíbi that is ìmọ̀ rẹ̀ ó kárí gbogbo nǹkan kò sí nǹkan tó ṣe ipò pamọ́ sí ọlọ́run ọba subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí ó ṣe túnmọ̀ ṣàlàyé fún wa so eléyìí jẹ́ nǹkan tí ó pàtàkì tí agbọ̀rọ̀ dìmú tá má bèèrè lọ́wọ́ akóbúrò ọlọ́run ọba wa láì sí tàbí ṣùgbọ́n ń bẹ kálọ́lọ́wọ́ bá ń bẹ lókè ó ń bẹ ní òkè àlàárà ṣe rẹ̀ eléyìí ni àdìọ́kàn tó ṣe pé ó lálàáfíà láwù máa fi sàmáwá tí ó máa fi áàdì wọ́n máa bẹ iná hùmá wọ́n máa tàhtà sára ọlọ́wọ́n bá ní arahman òun náà ni ọba tó ṣe pé ó ní gbogbo tó ń bẹ nínú sánmà wọ́n máa fi arj àti tó ń bẹ́ẹ̀ nulẹ̀ gẹ́gẹ́ bí tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tó fi kọ́ wa tó sọ̀kalẹ̀ nú alukur'an karim sánmà méje ló ń bẹ ẹlòmíà wò yí pé àwọn scientist wọ́n ti jáde wọ́n ti lọ sínú space ṣé wọ́n rí sánmà ń bẹ wọ́n rí sánmà rárá wọ́n ò lè wọnú sánmà ntí ọlọ́wọ́ ọba àlékèọ́lá tó fi rinlẹ̀ ni wọ́n lè wọ sánmà torí pé ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala kò ń aláwọ̀ kò wọ sánmà àyàfi àwọn tó bá yọ̀ǹda fún àwọn màláíkà àbínú àwọn ànábì rẹ̀ àwọn tí ọlọ́wọ́ bá yọ̀ǹda fún nìkan náà ni wọ́n wọ sánmà ṣùgbọ́n kéèyàn kan wo pé ìgbà tó ń ti lọ́nu space sọ ipò wọnú sánmọ́ nu àbí àwọn òtí ẹ̀rí sánmọ́ ẹ lè rí sánmọ́ eléyìí tá à ń wò yìí wọ́n lè pè sánmọ́ ní èdè lárúbá torí pé kúlù má samáka ọ̀kúlù má alákàfọ̀ wọ̀ sánmọ́ gbogbo tó bá ti ń bẹ lókè ọmọ ń pè sánmọ́ irú sílìn mọ́ṣáláṣí ìbò ṣe wà yìí sí sánmọ́ ni tẹ́rẹ̀ haúsá táwùsá bá sọ pé sánmọ́ dàtí sí tó ga o ni wọ́n sọ ṣùgbọ́n àsàmà àbí àsàmàwátì tí ọlọ́run ọba ń sọ òun náà ni àwọn ìpele kan tó ṣe pé ẹni tí ọlọ́run bá yọ̀ǹda fún láti wọbẹ̀ ni ọlọ́run sọ pé wàjà anna sàmà asakfan mahfudọ ọlọ́run ní sánmà àwọn ọlọ́run ọba ṣe ní ceiling tá sọ kò ń ṣe anybody ló lè wọ̀ ọlọ́run bá lè ká mọ̀ pé méje ni wọ́n ó lóun dá sánmà méje wọ̀mínà áàdì mìtìláhùn bákan náà òun dárú lẹ́mbilẹ̀ náà ṣùgbọ́n yẹn lè wọ́n pé àwọn scientists wọ́n ti ṣe lé wọ́n ti lọ wọ́n ti lọ bí wọ́n ti lọ bí kankan wọ́n yìí lọ bí kankan torí pé gbogbo tá à ń wò pé a ní nímọ̀ yìí kò ń ṣe mọ̀ níwájú ọlọ́run ọba ó kéré púpọ̀ tá a bá ní ká olóòfin jẹ́ pé àárí pé ọ̀rọ̀ àwọn scientists náà a máa takora wọn ìgbà míì wọ́n so eléyìí lẹ́yìn bí ọdún mélòó kan wọ́n tún sọ nǹkan mìíràn tó túmọ̀ sí pé àbáni táwọn náà ń pè ní ìmọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà ọ̀pọ̀lọpọ̀ tó ń pè ní ìmọ̀ àbáni in tó wá sí ọpọlọ ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ń sọ torí pé nature ọmọ ènìyàn ní pé ń bàtà bá rí àwọn ìṣẹ̀lẹ̀ lóríṣiríṣi àáfẹ́ wá explanation fún àwọn nǹkan tá à ń rí ìṣẹ̀lẹ̀ explanation tẹ́mi ó fún ìṣẹ̀lẹ̀ yẹn ní ó lè mọ ju òótọ́ nísìnyí à ń gbójú sókè à ń rí àwọn ìràwọ̀ ń bẹ ìràwọ̀ ibo náà ti jẹ́ eléyìí ó sọ ntòun bá fíìlì ń pẹ eléyìí ló sọ ntòun náà observe ń pẹ eléyìí lè sọ yìí pé iye máìsì báyìí ló ń bẹ láàrin àwọn àtìràwọ̀ yẹn ni bóò ló ṣe mọ iye máìsì tó ń bẹ láàrin àwọn àtìràwọ̀ ó débẹ̀ ni ó lè ló ń lo kinní kan láti lè fi ṣe kinní wọ́n lè náwó àwọn nǹkan kan lẹ̀ ìgbà tí wọ́n wá ṣe carbon dating fún wọn rí pé nǹkan yẹn ti exist ní nǹkan bíi a billion years bóò ṣe mọ̀ wípé a billion years ni tẹ́sì carbon dating tó ló ṣe kí ni nǹkan tó fi ṣe tẹ́sì yẹn ìgbà wo ni wọ́n bí ìwọ gẹ́gẹ́ fún rẹ tó ló ṣe tẹ́sì yẹn sọ wá rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá à ń sọ yìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ observation ni nǹkan tá à ń feel ni tá a kan observe bí charles darwin ṣe sọ ńgbà tó wò wò wò wò ó ní ìran bẹ́ẹ̀ ni àtàrà ànàkí láti wá observation ni èyí tó sọ yẹn ni àmọ́ iye àwọn tẹ́pẹ̀rẹ̀ wọn scientist ẹgbẹ́ rẹ̀ tán wò pé ilé ìjọs mere hypothesis ni kò ń ṣe theory kámọ́ ti sọ pé yóò jẹ́ scientific law sọ́mọ ènìyàn awọ àwùjọ wa àkànrò àwọn kankan bí mo ṣe ń rí kinní yóò dàbẹ̀ ni pé nǹkan báyìí ló ń fa ó dàbí nǹkan báyìí ló ń fa nǹkan tá a ló ń fa yẹn ni bó o la ṣe mọ̀ pé òun ló ń fa so ló jẹ́ pé nǹkan tí mo pa ni lẹ́rìn gbà mí ni ẹ̀ẹ́ra àwọn nǹkan tí wọ́n ti establish tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí abi ten years ago wọ́n lè ní nǹkan yẹn ò dá wọ́n tún ní wọ́n gbà àwọn research kan jáde nísìnyí tó ṣe pé ó ń ṣó pé nǹkan yẹn dá gẹ́gẹ́ bí àpèjúwe tá a mọ́ mú wá wọ́n máa ń lé àwọn èèyàn jìnnà sí mímu kọfí ni tẹ́lẹ̀ wọ́n á ní nǹkan báyìí báyìí báyìí báyìí nísìnyí wọ́n á encourage wọ́n á ní ó dáa kí ẹ̀ mọ́ mu kọ́ọ̀pù kọfí bíi mẹ́ta lójúmọ́ research kan tó gbé jáde sínú bọ́n bí ọdún mélòó kan sẹ́yìn wọn ní kò dá ẹyin jíjẹ wọn ní tó bá ti dàgbà ní mọ̀mọ̀ jẹ yín mọ́ tí wọ́n bá tiẹ̀ jẹ́ ní mọ́jẹ́kújẹ ọ̀kan lọ lọ́sẹ̀ kan nísìnyí wọn ló da kó o jẹ yín méjì lójúmọ́ ìmọ̀wó lẹ́fi sọ́ngbà yẹn ìmọ̀wó lẹ́fi sọ́nsìn so ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí observations ni wọ́n lè ní òkè wọ́n kó èèyàn hundred kan jọ nígbà tán wá fún wọn láwọn kankan wọ́n rí pé nǹkan kan rí act lára wọn ta ló sọ fún yín pé ìtẹ̀ ṣe yẹn lórí act lára wọn sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tá à ń pè ní ìmọ̀ ìmọ̀ ìmọ̀ lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ní abézẹ̀ lórí ta kan observe ni ó lè right ó dẹ̀ lè wrong ṣùgbọ́n ẹni tó jẹ́ mùsùlùmí ọlọ́wọ́n bò ní sọ̀rọ̀ ká máa fi ọ̀rọ̀ ẹ̀dọ́ ọlọ́wọ́n ọba kan tó lè yí padà tó bá dọ̀la ni ká máa fi gbá dànù ìtànpè ní imá nínú òun náà ni pé ní tí ọlọ́wọ́ bá ti sọ òun náà ni ọ̀rọ̀ ní tí ẹ̀dá ọlọ́wọ́ bá sọ nǹkan tó ṣe pé ó lè right ó lè lè wrong ni sọlọ́wọ́ bá subhanahu wa ta'ala lahu ma fi samawat òun ló ní gbogbo tó ń bẹ nínú sánmà wọ́n máa fi arj àti tó ń bẹ nínú ilẹ̀ ọmọ ènìyàn à ń ṣe àwọn ìgbìyànjú à ń ṣe àwọn research oríṣiríṣi àmọ́ àwọn nǹkan là ń wú jáde nínú ilẹ̀ ní àwọn àlùmọ́nì ni ní àwọn nǹkan míì tó ṣe pé ààrí tẹ́lẹ̀ táwọn wọn jáde wọ́n wú góòdù wọ́n wú eléyìí wọ́n wú eléyìí àwọn petrol àwọn oríṣiríṣi jáde nínú ilẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́wọ̀n ọba ló ní kò ń ṣèmi tí mo wú ni mo ní ọlọ́wọ̀n ọba ló ní ọlọ́wọ̀n ọba subhanahu wa ta'ala ni wọ́n má bẹ̀yìn náà wúmá àti tó ń bẹ láàrin àwọn méjèèjì ọmọ ènìyàn rìn lórí ilẹ̀ ẹranko rìn lórí ilẹ̀ gbogbo àwọn kan tó ń bẹ lórí ilẹ̀ igi ni omi ni ọlọ́wọ́n ọba lóní gbogbo ẹ̀ wọ́n máa tàkìtà sára àti gbogbo tó ń bẹ ní abẹ́ yẹpẹ̀ ọlọ́wọ́n ọba lóní ẹni tí ó bá ka ilé yìí tó dẹ̀ gbọ́ yé yóò mọ̀ pé yẹ kó ń ju ọjọ́ sẹ́lẹ̀ fún ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala yóò mọ̀ pé yẹ kó ń ju ọjọ́ sẹ́lẹ̀ fún ọlọ́wọ́n ọba tó ṣe pé òun ló dá wa òun ló dá sánmà òun ló dá ilẹ̀ òun ló ní tó ń bẹ láàrin sánmà àtìlẹ̀ ní tó ń bẹ lábẹ́ ilẹ̀ òun ló dá òun náà lọ́ba tó sọ alukur'an kalẹ̀ alukur'an yọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní a gbọ́dọ̀ máa kọ̀m̀pìẹ̀ mọ́ ọ̀rọ̀ ẹ̀dọ́ ọlọ́wọ́ bá a gbọ́dọ̀ gbé ọ̀rọ̀ ẹ̀dọ́ ọlọ́wọ́ bá kankan gbé sí ẹ̀gbẹ́ alukur'an a gbọ́dọ̀ gbé ọ̀rọ̀ ẹ̀dọ́ ọlọ́wọ́ bá kankan gbé lórí alukur'an gbogbo eléyìí àìní ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́mọba subhanahu wa ta'ala owó ní ká gbé ọ̀rọ̀ ẹ̀dọ́ ọlọ́mọba kan lórí ọ̀rọ̀ ọlọ́mọ àbí ká tiẹ̀ máa fi wọ́n sí ipò kan náà ẹni tó ń gbé ọ̀rọ̀ ọlọ́mọba pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀dọ́ ọlọ́mọba sí ipò kan náà irú ẹni bí wọ́n ṣe mùsùlùmí kó kírun jù bẹ́ẹ̀ lọ kó gbáwẹ̀ jù bẹ́ẹ̀ lọ kó lọ ájì jù bẹ́ẹ̀ lọ kó ṣe mùsùlùmí a fi wọ́n sí equal footing ọ̀rọ̀ ọlọ́run ọba ó ju ẹ̀rọ ọ̀rọ̀ ẹ̀dọ́ ọlọ́run ọba mi lọ gẹ́gẹ́ bí ọlọ́run ọba náà ṣe ju ẹ̀dá rẹ̀ lọ òun ló dá sánmọ̀ ló dá ilẹ̀ ló dá tó ń bẹ nínú ilẹ̀ òjò tó ń rọ̀ láti sánmọ̀ ọlọ́run ọba ló dá àwa tá ń bẹ lórí ilẹ̀ ọlọ́run ọba ló dá wa bẹ́ẹ̀ làwọn àlùjẹ̀nù tá a fojú rí ọlọ́run ọba ló dá wọn àwọn màláíkà ọlọ́run ọba ló dá wọn gbogbo nǹkan pátápátá ọlọ́run ọba ló dá nígbàtà bá ti wá mele yi ọlọ́run ọba yóò gbọ́dọ̀ sọ̀rọ̀ fún wa ká máa fi ọ̀rọ̀ ẹ̀dá bi ẹgbẹ́ wa ká máa fi gbọ́rọ̀ ẹ̀dá àbí ká máa fi fẹ́nu wa gbádànù ẹlòmíì ẹ sọ fún ọba sọ ní a afa àfa gbogbo yẹn lẹ̀ bí ẹni pòǹga fún rẹ̀ ló ń ẹ̀mí tí ọba tó bá fẹ́ gba ẹ̀mí wa ní ìṣẹ́jú kan sí kejì kò sí ẹni tó lè stop ẹ̀ kò sí ẹni tó lè stop ẹ̀ kí la wá mọ ọlọ́run ọba fún kí la farabalẹ̀ fún ọlọ́run ọba fún kí náà gbọ́n nǹkan ọlọ́run ọba sọ fún so eléyìí ó jẹ́ àwọn àdìọ́kàn tó ṣe wípé a ní ọlọ́run ọba ọba tó ṣe pó ń bẹ lókè ni àdìọ́kàn tá a gbọ́dọ̀ níyì àwọn ayé àjàntì rẹ pọ̀ tó ń establish eléyìí kódà àwọn tí wọ́n jẹ́ kẹfẹ́rí mi gan gbà sọ ẹni tó pẹ̀rẹ̀ ní mùsùlùmí tó ní ọlọ́run ọba ń bẹ gbogbo bí kíbi irú èèyàn bí ó ń ṣe mùsùlùmí àbíkú báyìí pé n tó gbà lérò pẹ̀lú ọlọ́run bá ń bẹ gbogbo bí kíbi òun ni pé ìmọ̀ ọlọ́run ọba rọ kíríka gbogbo nǹkan pátápátá ṣùgbọ́n tó báyìí pé n tó gbà òun ni pé ọlọ́run ọba ń bẹ ní gbogbo bíkíbi ní ti pàápàá rẹ̀ eléyìí ó kì í ṣe àdì ọkàn tí anabiwa muhammad sallallahu alaihi wa sallam tó mú wa bẹ́ẹ̀ ni kò ń ṣe àdì ọkàn tí ọlọ́run ọba fi rinlẹ̀ fún wa ní alukur'an kẹrin kódà fìràáhùn ìgbà tí anabi musa ń ṣe wáàsí fún in tó sọ fún ẹni tó jẹ́ bíi mínísítà rẹ̀ òun ni pé ibn ili sorhan Oni aman bá ń kọ́ ilé tó ga onílà alì abúlùkù asbab kí n lè bá gbogbo àwọn ọ̀nà tó lọ sókè asbab asbab samawat ìyẹn ọ̀nà tó lọ sókè ní sánmà fa àtọ́lẹ̀ àìlà ìlà ìmùsà kí lè bá a musa tó túmọ̀ sí pé nǹkan tí anábì musa sọ fún ní pé kí ni ọlọ́wọ́ bá ń bẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tó ṣe wípé ó ń tọ́ka sí pé ọlọ́run bá ń bẹ lókè àdámọ́ ọmọ ènìyàn ó gbà pé ọlọ́run bá ń bẹ lókè àfẹ́ni tí àwọn àfáà burúkú bá ti dá àdámọ́ rẹ̀ rú fún lókù ìkanú àwọn tí wọ́n sọ̀sọ̀kúsọ yìí ìgbà tí ó jáde láyé ó ní fa'ánàdà ó ní èmìlẹ̀ ń wò yìí àmútu àlá àkídà ti àjà ìzí ní zabul mo fẹ́ kú lórí àdìọ́kàn tí àwọn arúgbó ìlú ní zapor tí wọ́n ń bẹ lórí ẹ̀ àwọn ìyá tí wọ́n dára wọn láàmú pẹ̀lú gbogbo àwọn in tí wọ́n ń pè ní ìmọ̀ tí ó ń ṣe mà kí làdìọ́kàn náà òun náà ni pé ọlọ́wọ́ bá ń bẹ lókè èyí ní láti kéwú kó tó mọ̀ pé ọlọ́wọ́ bá ń bẹ lókè àdámọ́ ó tọ́ka sí i ṣùgbọ́n gbàtà àkọ́bá láwọn kọ́ ìmọ̀ ìmọ̀ ẹ̀ research padà wá débi wípé kí ni ọlọ́wọ́ bó sí lókè wá ló wà ó ń bẹ́ gbogbo wíkiri pẹ̀lú ẹsẹ̀nsì bóló wà àwọn ẹnìkan ní kò sí lókè kò sí sálẹ̀ kò sí wájú kò sí lẹ́yìn kò sí lẹ́gbẹ́ kò sí lọ́tún àwọn kan tiẹ̀ dídì ńlá amálẹ̀ ni pé kò sí tó ń jọ́ lọ́wọ́ àwọn kan dídì ńlá amálẹ̀ bẹ́ẹ̀ àwọn bíi Karl Marx only there is no god and religion is opium of the people bí a bá lóun ṣẹ́sìn bígbà téèyàn mu gbogbooro ni ṣùgbọ́n ti gbàgbé pé ẹ̀sìn mi lòun tún gbé kalẹ̀ yẹn àwọn tí wọ́n bá gbà fún tó sọ yẹn ẹ̀sìn kan làwọn náà ń sìn yẹn torí pé àdámọ́ ọmọ ènìyàn ni pé ó gbọ́dọ̀ sí ẹ̀sìn ni ó lè wá jẹ́ kó sin ọlọ́run àbí kó ṣe pé yóò máa sin ìfẹ́ inú rẹ̀ àdámọ́ ọmọ ènìyàn nípa gbọ́dọ̀ sìn kan ni sọ́nùgbà tó ní kò sọ́lọ́n ó ráwọn tó ṣe pé kí ni wọ́n rọ́tẹ̀lé lẹ́yìn táwọn náà ní kò sọ́lọ́n so gbogbo àwọn nǹkan wọn yóò kí ń ṣe ìmọ̀ ànú gbogbo ẹ̀ ọlọ́run ọba ń bẹ ó ń bẹ lókè eléyìí ń ta gbọ́dọ̀ dìmú ni ọlọ́run ọba òun òun náà ni ọba rahman ọba tí ń ṣe jíjẹ mú fún gbogbo wa àtẹni tó sin àtẹni tí ó sin ọlọ́run ọba yóò náà ló sọ alukur'an kalẹ̀ gẹ́gẹ́ bó ṣe sọ àwọn tíra tó ṣíwájú ẹ̀ náà kalẹ̀ alukurani yìí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní tó yẹ ká máa tẹ̀lé tó ń bẹnu ẹ̀ èyí tó bá jáde ọkàn ká ní èyí tó bá yẹ ká fi ṣiṣẹ́ ká fi ṣiṣẹ́ torí bí ọlọ́wọ́ bá yìí òun lọ́ba tó ní sánmọ̀ òun ni ọba tó nílẹ̀ òun lọ́ba tó ní tó ń bẹ láàrin wọn òun ni ọba tó ní tó ń bẹ lábẹ́ ẹ̀ wọ́n in tẹ́ṣà arbilkawli fa ináwó yá àdàmú sírra wa akfa ọlọ́wọ́n bá ní rẹ̀ muhammad sallallahu alaihi wasallam tó bá sọ ọ̀rọ̀ ẹ jáde tó sọ ọ́ síta táwọn èèyàn gbọ́ ọlọ́wọ́n subhanahu wa ta'ala ó mọ̀ àwọn èèyàn tó gbọ́rọ̀ rẹ̀ náà mọ̀ faináwó ya alamu sírra èyí tó jẹ́ ètò sọ kẹ́lẹ́kẹ́lẹ́ bá ṣe wà ní mọ́ṣáláṣí téèyàn kan bá fẹ́ kí àwọn kan tó ń sọ yóò súnmọ́ èèyàn kan yóò rọra sọ àwọn ọ̀rọ̀ kan fún tó ṣe pé yóò sọ kẹ́lẹ́kẹ́lẹ́ tí ò jẹ́ káwọn èèyàn gbọ́ nítorò pé òun ò káwọn èèyàn gbọ́ yẹn àwọn èèyàn lè má gbọ́ ṣùgbọ́n wa gbọ́ ìyàwó Aisha anha arábìnrin kan wá sí ọ̀dọ̀ anábíwá Muhammad sallallahu alaihi kan lẹ́ni tí ó wá ń ọkọ ọ̀rọ̀ tí arábìnrin yìí sọ fún anábíwá muhammad sallallahu alaihi wasallam yàwó aisha ní òun ò fẹ́ lè máa gbọ́ inú yàrá náà lọ́jọ́ wà ṣùgbọ́n arábìnrin yìí ó ń bá ní sallallahu alaihi wasallam sọ̀rọ̀ jẹ́lẹ́jẹ́lẹ́ ọ̀rọ̀ yẹn ni òun ò fẹ́ gbọ́ nǹkan tó ń sọ ọlọ́wọ́n bá dẹ̀ sọ odidi súra kalẹ̀ lórí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí arábìnrin yìí sọ fún anábíwá sallallahu tí aisha tó ń bẹnu yàrá kan náà kò ń ṣe pé òun bẹ́ ń jìnà jìnà kọ́ òun bẹ́nu yàrá kan náà ló wà obìnrin náà ń sọ̀rọ̀ fún anabi sallallahu alaihi wasallam lẹ́ni tó ń sọ nǹkan tí ọkọ ṣe tó yẹ pé nǹkan yẹn bà nú jẹ́ ó ń sọ fún anabi muhammad sallallahu alaihi aisha ló wò fẹ́ gbọ́ nǹkan tó ń sọ ọlọ́wọ́ bá dẹ̀ sọ súra kalẹ̀ ìpè kọ̀ sami allahu qawla allati tujadiluka fi zawjiha wa tashtaki ila allah wallahu yasma'u tahawurakuma ọlọ́run ní ohun ọlọ́run ọba òun ti gbọ́ ọ̀rọ̀ ẹni tó ṣe wípé ó ń bẹ sọ̀rọ̀ nípa ọkọ rẹ̀ ọ̀tẹ̀ṣẹ́kì lọ́lá tó ń kọ̀m̀pléènì ọ̀rọ̀ ara ẹ̀ lọ́sọ́dọ̀ ọlọ́run ọba wọ́lá òye sinmi òtún haúrá kùmà bẹ́yìn méjèèjì bẹ́ẹ̀ ṣe jọ ń sọ̀rọ̀ láàrin ara yín ni ohun ọlọ́run ọba òun gbọ́ gbogbo ẹ̀ ọlọ́run ọba tó ń bẹ ní òkè sánmà ó ń gbọ́ conversation anamsọ́lá asálàm àti kaula aisha tó yara ofe nínú yàrá òfẹ́ gbọ́rọ̀ wọn dáadáa oníyàwó aisha radiyallahu anha oni ní alhamdulillahi alladhi wasi'a sam'uhu al-aswat ọpẹ́ fún ọlọ́wọ́n ọba tó ṣe wípé ìgbọ́ re ni o kari gbogbo ohun patapata inti awon kokoro nso ń sọ ọlọ́wọ́n ọba ń gbọ́ in tó ń bẹ nínú ọkàn kálukú wa ọlọ́run ọba mọ̀ àti ìsọjáde fẹ̀yìnáwó ya àlámù sírra èyí tá a sọ fún yàn tá a sọ jẹ́lẹ́jẹ́lẹ́ fún ọlọ́run ọba mọ̀ wà á fà in fact in tó tún wà mọ́ ìdí jù yẹn lọ ọlọ́run ọba mọ̀ èyí tó ń bẹ nínú ọkàn wa tó ṣe pé a ṣì ń ro ni ọlọ́run ọba mọ̀ ọlọ́run ní àlàyé àlámù mọ̀ nìkálà kan ọba ṣé ò ní mọ nǹkan tó ṣe wípó dání kò sí nǹkan tó pamọ́ fún jọmọ́ ẹni tó bá mọ̀ wípé òun ò pamọ́ fún ọlọ́run ọba èyí tó ń rò lọ́kàn ọlọ́run ọba mọ̀ kò sí tó pamọ́ fún ọlọ́run ọba bó lè yòó ṣe ní yẹpẹrẹ rẹ̀ wájú ọlọ́run ọba bó bá lo kó sí kọ̀ọ̀rọ̀ kan nísìnyí òun ṣe nǹkan tí ò dá tí gbogbo àwọn èèyàn orí ẹ ọlọ́run ọba rí ẹ ẹkìní mi ìfẹ́jẹ́ káwọn èèyàn mọ̀ mo lọ ṣe ń kọ̀rọ̀ ni ọlọ́run ọba rí ẹ ó ṣe nǹkan pamọ́ àwọn èèyàn tí wọ́n rí ẹyẹ ọlọ́wọ́n bá dẹ̀ rí ẹ ọlọ́wọ́n bá ní ó sin ẹlẹ́sàn nǹkan tó ń ṣe pamọ́ táwọn èèyàn ò mọ̀ nísìn ẹlòmí ẹ lè máa wo pé ah mọ̀ṣálá ẹni ọlọ́run ni ṣùgbọ́n ní kọ̀rọ̀ ọlọ́run bá mọ̀ wípé ní èṣù ni kò ń ṣe ni òun látara àwọn nǹkan tó ń ṣe pamọ́ ní àwọn nǹkan burúkú bí abí ẹbọ ni bí ìsìnà ṣíṣe ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ní tó bá mọ̀ wípé ọlọ́run ọba ó mọ kọ̀ọ̀kan òun yóò ju ojú sẹ́lẹ̀ fún ọlọ́wọ́n ọba tọ́lọ́wọ́n bá ní dúró dúró náà ni tó bá ní máa lọ yóò máa lọ náà ni èyí tí gbogbo agbọ̀rọ̀ ṣiṣẹ́ tọ́ ni gẹ́gẹ́ bí mùsùlùmí agbọ̀rọ̀ wò ó wípé kí ni ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala bẹ́ẹ̀ ni pé kò rí wa agbọ̀rọ̀ gbà kó rí wa ni kò sí tó pamọ́ fún ní sánmà ni àti nílẹ̀ tá a bá la fẹ́ ṣe ìjọsìn ẹni tó yẹ ká ṣe ìjọsìn fún nìyí ẹni tó ṣe pé òun ló dá gbogbo nǹkan ẹni tó ṣe pé òun ló mọ gbogbo nǹkan ẹni tó ṣe pé òun ló gbọ́ gbogbo nǹkan kò sí tó pamọ́ fún ẹni tá a sọ wípé a ara wa fún nìyí ṣùgbọ́n kó yẹpẹ ara rẹ fún ẹ̀dẹ́ ẹgbẹ́ rẹ tó ṣe wípé tó o bá rí òyìn ni ṣùgbọ́n tó o bá wà lẹ́yìn obu ni ṣé o mọ̀ kankan àfi information táwọn èèyàn bá gbé wá bá bóyá o ti bu lẹ́yìn kò mọ̀ ṣùgbọ́n ẹni yẹn ló wá òkú yẹpẹra rẹ fún ẹni tó yẹ kó yẹpẹra rẹ fún tí ò yẹ kó sí ìrújú ń bẹ tí ò yẹ kó sí iyèméjì ń tí ò yẹ kó sí ìfanfà bẹ òun náà ni ọlọ́run ọba tó ní gbogbo qualities yìí tó ní gbogbo attributes yìí kọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala kí ó ṣàánú ẹnì kọ̀ọ̀kan bá a bá ṣe mọ ọlọ́run ọba tó pẹ̀lú àwọn ìròyìn rẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ bẹ́ẹ̀ ni àá ṣe juwọ́jú sẹ́lẹ̀ fún sí ẹni tó bá mọ pàtàkì ọlọ́run ọba yóò juwọ́jú sẹ́lẹ̀ fún ọlọ́run ọba púpọ̀ lọ́lọ́run ọba subhanahu wa ta'ala sọ pé wọ́n máa kádàrú lọ́ha haka kadiri yìí àwọn èèyàn pàtàkì ọlọ́run ọba bó ṣe kán pàtàkì rẹ̀ wal ardu jami'an qabdatuhu yawm al-qiyamati was samawati matwiyatun bi yamini ọlọ́run ní ilẹ̀ tó bá rí jọ́ gbẹ̀dẹ̀ alkiyama ibi tí òun ọlọ́wọ́n ọba tó ń pàtàkì dé tó ń gbọ̀ngbọ̀n dé ilẹ̀ ní òun ọlọ́wọ́n ọba gbogbo ẹ̀ pátápátá àtẹlẹwọ́ òun ni a wá kọ̀pútọ́tù àtẹlẹwọ́ òun ọlọ́wọ́n ọba nílẹ̀ a wá wọ́sánmọ́wá àtúmọ̀tún yíyá àtúmọ̀yẹmí ni sánmà méjèèje gbogbo ẹ̀ pátápátá òun ọlọ́wọ́n ọba ó ka pẹ̀lú ọwọ́ ọ̀tún eléyìí ó ń sọ pàtàkì ọlọ́wọ́n ọba fún wa torina náà káyira wa gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ nkankan a gbọ́dọ̀ máa ṣe gbáǹkúgbáǹkú sọ́lọ́wọ́ ọba a gbọ́dọ̀ máa ṣe gírímọ́ǹkáì sọ́lọ́wọ́ ọba ká máa ṣe kọ́ńkọ́tìyàn sọ́lọ́wọ́ ọba a jẹ́ nkankan ojú tí àwa fi ń wo àwọn tambolo tá a fi ń wo èèrà ńlẹ̀ wàláhì ayẹpẹrẹ jù bẹ́ẹ̀ lọ wájú ọlọ́wọ́ ọba wa ta'ala táwa bá ń wo àwọn èèrà á wo pé àwọn kìnnì kékeré mo lè tẹ́ mọ́lẹ̀ kí n kàn pa dànù ìwọ gan fúnra yẹpẹrẹ wájú ọlọ́wọ́ bá jù bẹ́ẹ̀ lọ o tó nǹkan kan wájú ọlọ́wọ́ bá torí náà o gbọ́dọ̀ rẹ̀ ra rẹ̀ lẹ̀ rẹ̀rẹ̀ ńlẹ̀ fún ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó bá ní o ṣe nǹkan ṣe tó bá ní o jìnà sí jìnà sí kódà kí gbogbo àwọn èèyàn ní kankan sí ẹ abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kí ó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ó ṣe àlékún imani fún ẹnì kọ̀ọ̀kan wa kó fi ẹsẹ̀ wa nílẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك